سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فصله الله بالهدى ودين الحق نيره على الدين كله وبلغ الرسالة وأدى الأمانة وانتهى الأمة وكشف الغمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هذا اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أهلا وسهلا بكم مجددا إلى هذا اللقاء المبارك بإذن الله حيث نقرأ ونشرح حديث محمد صلوات الله وسلامه عليه نرجو الله سبحانه وتعالى أن يديم علينا بركته ونعمه الظاهرة والباطنة إنه ولي ذلك القادر عليه آه خلصنا من حديث أبي رقية أمس وسنقرأ بإذن حديثا جديدا اليوم نرجو الله أن يعيننا على إكمال بيان مضمونه إنه ولي ذلك القادر عليه. تقرأ الحديث الحديث الثامن عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم وحسابهم على الله تعالى أطيف آه، الله الله ليلة رابطنا إجاسي بإخوان محمد جئت إليك الجو أبو عبد الرحمن عبد الله بن عمر رحمه الله في الله لا تباليكم ìkẹ́ fún wọn àti yọ́nú ẹ̀ gbogbo àwọn sàhábà lápapọ̀ kíkẹ́ yìí ọmọ mọ̀ lórí tí wọ́n náà gbogbo wa náà láàrin nípasẹ̀ wọn bí ìpín náà láàrin nípasẹ̀ wọn bí ìpín náà kọ́nà jẹ́ kíkẹ́ iná dọ́dọ̀ tí dọ́dọ̀ tí wọn náà torí bọ́mọ̀ nǹkan ní pé ọ̀sá àbíkún náà ọwọ́ lónà من المهاجرين والأنصار والذين تبعوهم في أعلامهم ورضي الله عنهم ورضوا عنهم وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم إذا الله عدوا في الصفين ضلان فيه يجون في ظلمة قوه. الله أكبر مين يوسف لطاعة والداتك يتاع من عشر رمضان أنبي يجو أنبي يجو بيا بابا أنبي يجو tí ọkà fún tí ọmọ kankan ẹ̀dàkùn ẹ̀ bá ta lólobó pé rọ̀ǹdọ́nù ló tán. ẹni tí ọlọ́run bá ní oríire ń bẹ̀ ọmọ kó oríire o ọ̀dọ̀ ọlọ́run bọ oríire rọ̀ǹdọ́nù ọlọ́run járe ṣe. owó tí wọn náà tò kalẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ rọ̀ǹdọ́nù fáwọn àtúntà ṣe a ní àwọn àtàyè ìbùkà ààlà àgbàdo ẹbí ojú ọ̀nà ní ẹ̀bá rìn tí ọ̀rọ̀ ẹ̀jọ́ ẹkú wà ní practicable oníkéyàn lẹ́yìn sọ ìdí wọn náà sọ ìdí ọ̀sẹ̀ ìtùnú mélòó ti àchíìbù ńbẹ̀ mo fẹ́ há nǹkan báyìí mo fẹ́ ta nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí pẹ̀lú ògbó ọlọ́yin ní ní ti tàrà ó ní ìjànà ṣé bẹ́ẹ̀ lórí pẹ̀lú ẹ ìní ní ti sọ láàbọ̀ kan ní jàmá gbogbo jàmá gbogbo ọ̀run mi ìyẹn ló pé jàmá mo kí gbogbo ẹ̀ ọ̀tẹ̀gbọ́n àti ẹ̀rọ àgbẹ̀ nìkan ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiẹ̀ ni nínú àṣà dárò ní báyìí lójúmọ́ ṣọ́nà máa gbà lẹ́yìn ṣubú náà àti àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ kìíní ẹjọ́ kejì ẹjọ́ karùn-ún kó ló ti rí ṣe é tó fẹ́ẹ̀tì wọ́n ṣe sọ́dọ̀ pọ̀ lójoojúmọ́ ṣe bẹ̀rẹ̀ lórí tọ́ èyí tó kù nínú àsìkò yìí kìí ṣe lè fi ṣe dáadáa pàápàá jùlọ àsìkò tí ó gbọlá jùlọ wà ìbálẹ̀ ó sì ti máa mọ́yàn lára fún tó bá ń ṣe dáadáa nígbà pé ìwọ tó dídìde lóru wọ́n kọ́lẹ̀ lásìkò ìgbà àtijọ́ ìta tí wọ́n bẹ̀rẹ̀ náà tó alàmánù bí kọ̀wàtì alàmánù ìdí ìbá fi parí ẹ̀ lọ́dà àsìkò táwọn èèyàn ní sí báyìí mixed feelings nínú àkọ́kọ́ ni pé a ti bọ́ sásìkò tó bu ọlá sílẹ̀ lẹ́ẹ̀kejì torí pé ọdún ń bọ̀ níyẹn lẹ́ẹ̀kẹta ni pé oṣù dáadóṣù oríire ìṣẹ́ tó bá gbọ́n. tí ń lọ mọ́ lọ bí kó èyí tó kú iye ọlọ́run dábìlì áfíríkà ìyọnu ìyọnu ọlọ́run nínú ẹ̀ èmi ti lẹ́nu tá a wà nínú ẹ̀yìn mi ti nǹkan tí mo ti rí ọba ní gbogbo tí ṣe ó ṣe o ìdọ́wọ́ kò bí ọlọ́run bá aláì tó kú nà ọ̀dá nìkan máa ń ta lórí òkú ó já rí dáadáa ṣe ń bẹ̀. àdìsí àbáwà abdullahi bahama ó ní àdìsí ẹ̀ẹ́dẹ́ mi sọ pé nínú àwọn tí ìmáàmù Nawawi tó dárúkọ púpọ̀ àwọn ọmọ fìrúmù ni wọ́n ní tí wọ́n dárúkọ púpọ̀ ṣé ní àtàgbà púpọ̀ nínú àwọn abdullahi mẹ́nu àtàkì tí wọ́n pọ̀ nínú bí ẹ bá tún dárúkọ ibà bá àfẹ́sùn àdárúkọ lẹ́nu ibà àmà bákan náà ló rẹ̀ nínú àpò àrùn ẹ̀ka ń bẹ̀. ṣé ibà náà wọ̀ yìí mo sọ ọ́ bàtà wà ní ìdí òkan lọ́sàn-án yìí mo ní nínú tẹ́ẹ̀sì tí n ṣe báwọn yìí mo lè má béèrè ó dùn ọmọ rò mo ní kam hadisan ó kiri ìjà lẹ́gbẹ̀ẹ́ ọmọ sí àgbà ẹ̀ náà hadi níjọ́un torí gbogbo ẹnìkan tí pàṣẹ àti mọ̀ máa gba ẹni mẹ́sàn-án àbúrò rẹ̀ mọ̀ wọ́rí ìmí yìí bèrè tó ìyẹn gbọ́dọ̀ mọ àwọn tó wà nínú ẹ̀ nígbà bá àtijọ́mọ̀ bákan náà yàrá Aisha bákan náà Abdullahi dogo bákan náà Abu Najih bikuniyatihim ahyana wa anta ta'ti bi asma wa ahyana bi asma wa ta'ti bi ish bikuna tatiba ni lọ́wọ́ bá aláàkọ́sọ ni fọdíìsì títí àfọwọ́ abdullahi bin abu abdulrahman onígbé anabi sallallahu alaihi wa sallam umirtu an uqatila an-nas umirtu an uqatila an-nas lọ́ba àfáàsì ìmánu ìmánu ìjìmúdù lọ́wọ́ mọ́tà bá bẹ́ẹ̀ sí ojú kíkí wò á ní ibùhámù màálù ibùhámù màálù ẹ àní sọ pé mọ̀júùlù mọ̀ tó tó bá ti débi tọ̀dọ̀ ọlọ́run èèyàn ò kí ń pè ní mọ̀júùlù mọ̀ tó tó bá ti débi ẹ̀tọ́ tọlọ́run ọba èèyàn ò ní sọ pé kí ẹ̀ wá kí ẹ̀ wá jà hálà ọlọ́run ẹ ilẹ̀ ẹ bá bẹ́ ṣe ìrọ́bù ẹni sí ẹlú lẹ́nu ìsámbà fàáyé olùsọ pé mọ̀júùlù lẹ́nu ìsámbà fàáyé olùsọ torí bọ́lọ̀ ń ṣe jẹ́ wọ́n wá ń pè ní mẹ̀júùlù a'udhu billah ọlọ́run ọba ní àgbọ́ọ́hí lẹ́yìn ìsàfọ́ ọkọ̀ ìṣẹ́ ẹni tó bí hàn jù tó ọlọ́run ṣe ní ìyọ̀ àyìn tààrí ìkẹ́ni ká máa sọ pé rárá o mẹ̀júùlù lọ́lọ́ tọ́lọ̀ bá dárúkọ ààrẹ kì í tẹ̀ pé fẹ́rẹ̀ láti sábà sàárò lókèrè jù nínú ẹ̀yìn ẹ̀rọ kí ni o ẹ̀lmàlú ìbùhámù ẹ̀lmàlú ẹ̀gbẹ́ mú bọ́hámù náà ní sínú àwọn ọmọ báyìí tó sólù tó kìí ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀dára àlejò ìta ọkọ̀ ọmọ bọ́hámù nínú mọ́báǹdè kú ni mọ́báǹdè sọ́lá àdìsí náà ni bẹ́ẹ̀ ni mọ́báǹdè òṣòlè fẹ́kẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tó dé bá náà أو مبين أو مبين أو ظاهر معناه أو مؤول شيطان so مبين مجمل so مجمل òní ọmọ túmọ̀ mú bọ́nà mọ̀ bẹ̀ pé bá àmọ́bí tó dálé lórí ẹ máa dé bẹ̀rẹ̀ nìṣó so mú bọ́hámù ìbọ̀hámù màálù ìbọ̀hámù àl màálù míì àmọ́mọ́ ń tẹ́ mọ́ àwọn pìlẹ́ǹdẹ̀ bí gbẹ́mọ̀ ẹ̀hẹ́ ilé ẹ̀mí kan wàhálà já ìdòkè àpìlá ìṣèkáàdì ọlọ́wọ́ bàbá máa ń ṣe é fún ara rẹ̀ gẹ́gẹ́ bí àdìsí dáńtà yìí nínú àwọn àfáàlì tọ̀hún níyà ọlọ́run ló bẹ́ẹ̀ gẹ́gẹ́ àpèjọ ọlọ́run kólẹ́kọ̀ọ́ ìntànù báyìí kólẹ́kọ̀ọ́ ìntànù tó kólẹ́kọ̀ọ́ dání orúkọ́lá ọlọ́run ṣùgbọ́n àwọn tọ̀hún níyà bákan wọ́n fi ṣẹ̀rẹ̀ irú ẹ̀ lẹ́nu omi ìtù àná ọkọ̀ ìsìlẹ̀ náà omi ìtù. mẹ́nu wẹ̀ta ní sálọ́ńkọ ànábì láti ọlọ́ tó ilé yìí náà tọ́kọ̀ ìbùhán àdínú ẹ̀gbàmí omi ìtù àná ọkọ̀ ìsìlẹ̀ náà àtà yẹ̀ṣẹ̀ tó bá ń paná àtàjọ́ wọn ní kí amúrú rèé wọ́n sọ pé tọ́lábùrù fẹ́ẹ̀ aláwájú ìsì àìláàánú ẹni tó bá ń pààyàn láṣẹ tábà ibi lu amúhù ẹni yìí ju ẹ lò láyé pẹ́ni tó ṣe déédéé rẹ kí la máa lò ìtìmáà láà tún láà sí ìtìmáà sì náà máa ń lò láyé pẹ́ni tó fẹ́ gbà tó fẹ́ pa láṣẹ òun ju ẹ lọ kí náà ń pè yẹn o dùá àbí kí ni o sọ àì so ẹni tó kéré ẹni tí wọ́n jù lọ ló lè pàṣẹ sí náà ń pè wọ́n gbé amúrú ẹlẹ́ẹ̀kejì ní kíni o ìtìmá tìmá yùtàwíta ṣé bá ní ìtù kí lọ jẹ́ ìwà ọ́ àbú pàlìjẹ́ni súnú ọ̀ tó ti ṣùgbọ́n ní kí ó bá fẹ́ pa aláṣẹ ó ju ẹ lọ ẹjọ́ lọ ọkọ̀ òbí wá jù ẹjọ́ òun kí náà kò so al ọ̀dọ̀ a èyí sọ pé amárùsùkà ibi táwọn christian gò sí i command you ta ló ń command you bẹ́ẹ̀ náà àwọn mùsọ́lá àwọn mùsùlùmí ní ìdórí àlè yọ wọ́n kó ń bẹ̀ dáàbí tí a bá tó ń rí kèfèrí wọn tó fojú hàn wọ́n kọ́ lọ́sẹ̀ ọlọ́run ọba wa àwọn náà tó ń pọ̀ ọlọ́run láti ọ̀ ibẹ̀ làwọn tún fi di sọnù ráwọn tún fi ran láwọn nǹkan àmúrí àmọ̀lùmọ́ ìkó tuntun yàkù ọ̀ràn lè pa àwọn lè pọ̀ ọlọ́run láti ṣùgbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ dì í sọ́kàn ibi ẹni téèyàn bá ẹni tó bá kódà ń gbà mí ẹni tẹ́ yọ ṣe rí rí gan irú yìí hùn léyìn ó ti bá a sọ̀rọ̀ kátó wá sẹ́ni tó dùn yẹn lọ ọlọ́run bá alámọ̀dé àti omi ìtù ìyẹn mi pé anabi mahmud wà fún ìjẹ́lẹ̀ ìlú pé gbogbo ìdádàbí ń sọ ọlọ́run bá ló sọ kalẹ̀ ẹ̀rí yẹn àti káfọ́ nínú kọ́tà náà iná nzẹ́nà ilé kẹ̀kẹ́tà lọ́sẹ̀ àkèké táàkùn ọ̀bẹ yẹn náà sì bímá ọ̀rọ̀ ọ̀sán ló sọ pé báyìí ni ọ̀sán sọdọ́nì kan máa ń tí tó bá ti ń bú ànábì ọlọ́run ló fẹ́ bú fámílì àwọn ṣíà ìwẹ̀ ló wá ti ń bú ànábì ọlọ́run ló fẹ́ bú pàápàá ní ọ̀rọ̀ ẹ̀sìn wọn torí báyìí ní ọ̀ní sọ̀rọ̀ abẹ́rẹ́ tó ta ní ìpọ́lọ̀ náà pa aláṣẹ wọn yóò fẹ́ ẹ̀rọ tó lẹ́ tọ́ ẹni tó wà ti tẹ̀lé àlẹ́ mi ti tẹ̀lé ọlọ́run ẹni tó wà ti fi yapa ànábì náà kò sẹ́ni tó fẹ́ yapa jọ ọlọ́run olóyè bàbá lánàá àfihàn ẹgbẹ́ tó wà ń kú sọ̀hádé ànábì ló láti ti bú ànábì dání bú yìí pẹ̀lú ọdún sàábì ẹ̀sìn wọn tuntun ló fẹ́ wú yìí tó jẹ́ àgbákò mi ẹ̀ bá ti ní kò ní sàábì ní ẹ̀sìn ìdálókù tó fẹ́. mo tún wá rẹ̀ sẹ́yìn ẹ̀ síwájú pé àwọn òní sàábì àwọn àfẹ́ẹ̀sì ẹni tó bá ti wá fún àfẹ́ẹ̀sì ibi ti ibi nǹkan tání náà lásìkò yìí òun náà òun náà fẹ́ bọ́ àdẹ́bì nígbà ìlànà wàárọ̀ kẹtù omirtu wọ́n pa ànábì láṣẹ èèyàn mọ́rọ́ ní ọ̀rọ̀ ẹni ọkọ̀ àtìlẹ̀ náà ọkọ̀ àtìlẹ̀ náà kí n bá àwọn èèyàn jà ìjà lórí ìdìtú èyí ti ké oúnjẹ àwọn afáàyè ti wà nílẹ̀ ó dáa ju kéwọn àwọn afáàmọ́ ní pé àlùmọ̀kọ̀tálẹ̀tù ghayru al-qatl àlùmọ̀kọ̀tálẹ̀tù ghayru al-qatl kéèyàn kẹjọ bára ń jà èyí ṣò ní ẹbí gbèsè ẹ̀ ń pa ẹ̀ torí pé alikọ́tùlù ni pé kí yẹn pa ẹ̀ yẹn gbé kọ́tùlù yẹn di àìní ṣá ẹni tó fẹ́ pa ẹ̀ ọ̀sìn tí ẹ̀ máa bá ẹ̀ jà tó bá di ẹnìkan sọ́kàn ó lè jẹ́ pé kó tó dọ̀dọ̀ ẹ̀gẹ́ ó ti pa ọ́ lójú ogun ẹni tó ti lọ fẹ́ pa gbọ́lé mọ́rin ẹgbẹ́ ẹ̀kọ́ àádá nínú àwọn àǹfààní nǹkan dára yìí ọlọ́wọ́n ọba tó bá lu ọ̀rọ̀ fún àánú kọ̀ọ̀nán àbí oníkànnàbí lò jáde kì gbọdọ̀ gbóyè dáadáa ṣé ọ̀rọ̀ mọ̀kọ̀tánà àbí ká pé kìtàn ṣé wà ní ìbára ẹni jà ìjagun ṣe jihad lọ́nà ọ̀rọ̀ tó ẹgbẹ́ báàbò ni wà fí ìyá rẹ̀ gẹ́gẹ́ fún ara ẹ̀sìn wà sàlàyé èyí máa ń tara ẹ̀sìn ní tí ní tara ẹ̀sìn yóò lè ṣe lánàá là ń sọ pé kò dìfẹ́ǹdì ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀kọ́ nínú àdínú àdínú ànàfẹ́ àdì òbí ọba ti ní tara ẹ̀sìn kí ló kù nú ẹ̀sìn nú torí pé nígbà mímú pẹ̀sìn lẹ́sìn òun náà ní pé kí ẹ̀ lè tara ẹni tó bá ní rárá òun ò lè tara fẹ́sìn kò níṣẹ̀sìn tó omi ń tọ́ ànàkọ́ àtìlẹ̀ mi gbogbo ọgbà àwọn kan àdúgbò yín náà lè ti gbọ́ ọ̀rọ̀ pé àwọn alùsùn náà kama pààyàn kama pààyàn òun náà ni máa ń túmọ̀ òun ni olójú ọ̀nà òun ni ẹnìkan tó parọ́ wọn wọ́n ní ẹ bá dé ogun mọ́ṣáláṣí wọn ẹ bá ìdá ń bẹ̀ nígbà yìí ẹ wá wọ́n pé torí ọlọ́ ìdá láti jọ ìdáhùn yẹn ti ń kírun ní ibùn mọ́bíláṣà gan ẹ̀ kírun sáwọ́dí gan ní bàdà ní mọ́ṣáláṣí ṣùgbọ́n gbàgbọ́ ẹgbẹ́ yẹn bá fẹ́ bá àwọn yẹn jẹ́ kò ní sí ti ọ̀sọ̀ tí ò ní sọ so omi ní bá àwọn a ní pé àlùmọ̀kọ̀tàlà tó fẹ́ẹ́ rìn kọ̀ọ̀kan kí ẹ bá ààrẹ jà ṣùgbọ́n mọ̀kọ̀tàlà yẹn ó ti ṣú ọ̀wé gbẹ̀ ẹ̀wìn náà ni ọlọ́run iná lọ àṣìkárọ̀ nínú ìmìnì na àmúfúsà wọn wà àmúhàlà wọn bí i ànà láhùn àlùjẹ̀rù yòókọ́ tì wù sí sabilillah fàyàkùtùlúnà wọ̀yọ̀kùtàlù téèyàn bá ti lọ ṣe mọ̀kọ̀tàlà nǹkan méjì ni ó alákọ̀ọ́kọ́ ni pé yàkùtùlù wọn pa wọn yẹn kí ló ti ṣẹlẹ̀ yókùtà lónà ó pa àwọn náà ìyẹn mi pé dáńpé ní mọ̀kọ́ tálà nìyẹn àgbọ́wọ́ tèmi náà falágbàfò ẹnjẹ́ bá fẹ́ lọ bá ẹ bá ti yọ sí olú òkùnkẹ́ láti dìfẹ́ǹdà rẹ̀ ẹni tá bá lo kọ́tùlù fún ẹ kò ní dìfẹ́ǹdà rẹ̀ ẹni bá sọ pé wọn jọ pa àwọn náà bá ti kò tàwà já wọn kọjú síra wọn anábì ní falkọ́tí wọ́n mọ̀túlù ti kí ni ó ìnà àti lọ́dí ìdínà nípa ìmọ̀ta ní ẹ̀ṣẹ̀ igbe nǹkan ní ìwà èèyàn ó fi ilẹ̀ kò ní ṣe yóò sì fi jẹ̀yà lé lórí kí ló fà torí pé kò rí ṣe ó fẹ́ ṣe ọ̀làrin sọ pé ẹni tó tí mùsùlùmí bá kojú sẹ́ra wọn fẹ́ fara wọn ẹni tó pààyàn àti ẹni tó pa wọn jọ wọ mẹ́rin àwọn ìgbà ànábì agbẹ́ni tó pààyàn ẹni tó pa ń kọ́ ó ní ìnáwó ìlú ìbùkọ́tìlá òun náà fẹ́ pa ẹni yẹn gbé ní ẹ̀rọ bá tí ìrá ìdáṣe tó bá wà nínú ẹ̀ wọ́n fún ládàá tó ṣe pàápàá tó bá ń ṣiṣẹ́ tọ̀ tí ọba ṣiṣẹ́ tọ̀ àdàgbé ìbò sí kọ́ọ̀tù pàápàá tó bá òun mo sọ pé bá ti jókòó yìí sí àní gba ládàá nípa àṣẹ ìsìnà sọ́dà pé dáhùn tó wùlò náà ni ìbí tẹ́yìn ó ti gba ládàá pé kò ṣe ìsìnà ni pé kí ìsìnà dé báyìí ní ìní ọ̀kọ̀ àní gba ládàá bido àti gbaládẹ̀ ní pé kọ́ ti dé báyìí àbí kí ẹ dé bẹ̀rẹ̀ sí ìní àfáàfù irú yìí lè máa jìnà a ní gbaládà bá àjẹrì bàbá àti wà ó dijọ́ tó bá ní owó ń bá mi tí wọ́n nẹ́ra ṣáà nílé wọn pé wọ́n nẹ́ra àbí wọ́n mọ̀ sí wọ́n nínú yín gbogbo wa ẹ lọ wọ ẹ kí ní wọn àkáǹtì ẹ máa àkáǹtì yín ń wa náà máa wà ìyẹn tó bá ti ń pọ̀ yóò padà di nǹkan púpọ̀ wò nígbàgbà tó gbà kúrò fẹ́ tó lò bóòlù fẹ́ ṣe wọ́n jẹ́ kí rìbá rẹ̀ náà dúró fún àkáǹtì sọ́yá ìgbà yẹn wà máa gbàlára kó jẹ ìgbà tó bá ti ń wọ bẹ̀ báyìí máa yọ kúrò èyàn gbọ́dọ̀ máa wo financial statement bóòlù ṣe ní wò gbàtà rí ọ̀nà mi náà alhamdulillah báńkì mùsùlùmí ti wà tọ́wọ́n pé òlé máa ṣọ́ gbé ogbà àkáǹtì ẹgbẹ́ lọ sí jáì at least lè dá àmọ̀ fáwọn tó ń tra ọdún ní Ghana ti dé kí ni ó gbọ́ yẹn ẹ̀yìn òsì gbọ́ yẹn náà ti dé láyọ̀ ní wọ́n láyé àwọn náà wọ́n fẹ́ jáde káàkiri àwọn ilẹ̀ ẹja ìlú ń gbé ní ẹsẹ̀ ẹsẹ̀ àwọn fẹ́ káàkiri gbogbo Nàìjíríà lẹ́ẹ̀kan náà so irú yìí ń kéèyàn lọ títẹ̀ onítọ́lẹ̀ bí ìmọ̀ ọlọ́run ló mọ iye ewu tó wà lákàntì ìtó tó wá fún ni pé sórí tó bá tètè gbà kú bẹ́ẹ̀ ìjọ táwọn ọmọ ẹ bá fẹ́ jogún ẹ àwọn ọgbà àwọn olùgbówó rẹ ìwọ ló tún fi kí nílẹ̀ fún ọ ìbálẹ̀ fún ẹ gbọ́ àwọn tí ó jogún ẹ wọn ó gbà wọn ó rògbówó rẹ àṣepówó ẹ náà ni tó yẹn bá ti ń wọ bẹ̀ tí ìgbà bá ti ń bá ya tí ṣe nǹkan fẹ́lòmí sọ kò mọ̀ rètí ládàá mẹ́ ṣùgbọ́n lóun fún ládàá kò jẹ ìgbà ìdí tó àgbà lọ gbé ìbí tá àti gbalada bá jẹ ìbánitìrì bàbá dé fẹ́ràn ni omi ètò à so mo kọ́ tánà sọ so kọ́tùlù òun tiẹ̀ azúyàkù òun fún pin àmàbí tó ń darí mọ̀kọ́tálà àámú wa áùsà ẹ̀mọ̀kọ́tálà tún àámú wa áùsà òun fẹ́ torí pé ẹni tó fẹ́ pa ẹnìgbà àyà kùránì ìdíjú rẹ̀ kàkàlẹ̀ nílá àṣìṣàrọ̀ nínú ìmọ̀mìnì náà ń sọ wọn wọn bí ẹni láwọn ẹni yòókọ́ ti lónà bí sẹ́bi ilẹ̀ fa yẹ́kùtùlù wá yókùtàlù. sọ̀rọ̀ náà sọ pé lẹ́yìn kúlù máa jáàzẹ́tì mùkọ̀tàlà fìhì lẹ́yìn kúlù máa jáàzẹ́tì mùkọ̀tàlà fìhì jáàzẹ́ kọ́kì. lẹ́yìn sọ̀rọ̀ كل ما جازت المقاتلة فيه جاز القتل gbogbo tí mùkọ́tàlà bá tún káṣe nípa ẹ̀ kò ṣe gbogbo ẹ̀ ló tọ́ kápá ẹ̀ nínú kí ni ìtumẹ̀ mùsùlùmí rè anábì sallallahu alaihi wa sallam ojú oyé wa àdéhùn tá a padà dé lẹ́yìn kullu muslim haramun damuhu وماله وماذا وعرضه mùsùlùmí rè èèwọ̀ ni ká múnú ẹ̀mí ẹ̀ dáàmù ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pa bákan náà máàlùmù property ẹ̀ẹ́dùnmù ìjọmọlúwàbí ẹ̀ gbọ́dọ̀ bá jẹ́ ẹ̀gbọ̀dọ̀ mùsùlùmí ọlọ́run tó jẹ́ pé ìwọ ní ká pa yìí mùsùlùmí yìí ọtọ́ ká bá jà ọtọ́ ká bá mùsùlùmí jà ṣùgbọ́n pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀rí alákọ̀ọ́kọ́ tàlẹ̀ fi bá mùsùlùmí jà àyà Kùránì wa ọlọ́ni wa ń tọ́ ìfàtàní minal mu'minina lẹ́kọ̀ọ́ tàtàlú fàásùlù ìfẹ̀fẹ̀ ìnáwó. téèyàn bá fẹ́ fàásùlù ìfẹ̀fẹ̀ ìnáwó tí mùsùlùmí méjì bá kọjú síra wọn tó ń jà fa aslihu bainahum ànábì ní ẹ̀tún wọn ká ẹlàjà ẹ̀tún wọn ṣe ṣe bá ní ìsìn ṣùgbọ́n fẹ̀yìn bọ́gọ̀t ihdahum ala al-ukhra tí kan bá tí wọ́n sọ pé rárá òun ti di bagij àbíkàtò ní bùgọ́t fáwọn jámù wọn tọ́mọ́tí kọjá ẹnu àlà faqatilu allati tabghi hatta tafiya ila amrillah tí èèyàn bá fẹ́ ṣe mùkọ́tàlà ìbáyẹ̀jà tó lè lídì sí kú ìmí ilé wà èyàn ò hẹ́ẹ̀tì ẹni tí ẹ̀fẹ́ lọ bá jà ìkásí máa wà ọ́ sì máa bá jà ọ́ tún máa láìkẹ̀ tí ẹ gbọ́rọ̀ ìlú ọ̀ ń bá jà ṣùgbọ́n torí pé ó fẹ́ràn ẹ̀ ló ṣe gbà jà eléyìí yóò fẹ́ tako làákà ẹ̀ ó rẹ̀ lọ́wọ́ bá ẹ̀jà tó láìkì rẹ̀ torí pé káàkà àtàfi á ilẹ̀ ara mi in tó ń lé lára ti ẹni tó yẹ mẹ́jà mọ́ àṣẹ pé nǹkan tẹ́lẹ̀ tó yọ ọmọ tọ́ nígbà tí èyí máa fẹ́ ṣe kí ni o tó fẹ́ establish justice aláàdì. irú yìí ń wá rèé ó pọ́ mùsùlùmí pẹ́gbẹ́ mùsùlùmí lè ń tà fẹ́lọ́ lè bájà àyà kọ̀ọ̀rá ni níbẹ̀ náà láti ń bẹ ẹni tó sọ pé àti nǹkan tálà àti pọ́tùlù kankan náà nígbà tó lọ́wọ́ bá ní fàyín ìdáhùn mọ́ alẹ́ lọ́nà fàkọ́ọ̀tì lólẹ̀ tí tẹ̀wì àtà fàyín fáà ìtumọ̀ ni pé ọlọ́run ní pé tí kan bá ti gbogbo yín ẹ kọjú ìdá ẹ bá jà tó ẹ bí gbogbo yín ẹ pa ni ọlọ́run ní bá tàtà bí ayé làá mìíràn ńlá à ń bọ̀ àtúmọ̀ àtà à ń bọ̀ àtúmọ̀ jẹ́ mẹ́tì ṣùgbọ́n àtà ṣe ti àbí ti tààlì báyìí níbí báyìí o gáyà ni o lè mí ní tààlì yìí wọ́n á ṣàlàyé tààlì là ń bọ̀ lórí rẹ̀ hátà tẹ̀fíà ila amrillah tí ó sì lọ síbi tí ó sì padà síbi òfin ọlọ́run bá ọ̀la tọ̀ tó bá wá padà sẹ́ńtà ti pa ni ó padà ní tí òjò ẹni pé kọ́tùrù bóyá òsì mú kọ́tàlá ni àbí kọ́tàlá ni ẹni tẹ́ bá ti pa bóòlù ọlọ́run ní fa ìfá àti fàkíní o fa ọ́sùn ẹni tó ti kú ẹ̀tọ́ abẹ́ sẹ́tù ìjà wọn òmìnira náà ó já wọn pé jíde ó bá dàrú mẹ́rin lójú ó tọ́ fún yàn yàn lọ pé eléyìí ó dàrú àwọn yóò sì fẹ́ràn rẹ̀ ìgbé kí àwọn máa rìn nínú àánú kó sì máa dúró lé lórí so ìyẹn mi gbé yẹn tó lè máa báyà ìjà tó sì máa túmọ̀ láìkì ẹ̀ bó ṣe ń ba ìjà pé mo fẹ́ràn yín ni o mo ṣe ń lu ẹ̀yìn mo fẹ́ràn ẹ̀ ni ẹ̀ mọ̀ fọ́yàn lè dúró ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ ètí kọ́ ni mo mí nígbà ẹ̀ràn bá yẹn jà torí pé n tó ń ṣe yẹn kì í ṣe pé nítorí tiẹ̀ kankan torí òfin ọlọ́run tó fẹ́ ṣe kéde tó fẹ́ fi múlẹ̀ olùdókòwò tó bá débi òfin ọlọ́run yẹn mẹ́ni jíjú kúrò lọ́dọ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ ni wàlá ta'khudhukum bihima ra'fatun fi dinina tó bá débi ọ̀rọ̀ tọ́lọ́run ọba ọgbà gbégbé bàbá mi lè.

tó jẹ́ bá yín sí intanfin rẹ̀ ni pé ìmọ̀nì tó bá dọ́kàn tó bá pé lóòótọ́ wà lọ́kàn yìí gbogbo gẹ̀rẹ́ yókù yóò tóbi ṣùgbọ́n tó bá débi bá gírọ̀ tó lọ́wọ́ ìyọ́n rẹ̀ rárá ọlọ́run gbọ́dọ̀ wájú pé bébì náà ara mi tí wọ́n yẹ pé tó kù ni pé kí n ṣe ọlọ́run ọba ara mi ò gbọ́dọ̀ lọ́wọ́ mi torí pé ọlọ́run wà mi èmi lọ ó lè wù mí kí n gẹ fọ́ọ̀mù ṣẹ́wọ̀ pé àánà mọ̀ gẹ ó gẹ báyìí wọ́ yọ báyìí ó gbé irun bàbá ó fi ṣe arúgbó kí ẹ̀fẹ́ sọ ẹ̀ kò sẹ́ni tí ó wù náà kí ẹ fẹ́ ya píkṣọ̀ kó ṣe báyìí ramendra ṣùgbọ́n èèyàn máa ń mọ̀ sá torí pé ẹni tó ní ara ẹ̀ sọ pé rárá ó gbọ́dọ̀ ló bẹ̀rẹ̀ kò tí ì yé yín ọlọ́run lẹ́kọ̀ọ́ sí e ju ara ẹ̀ lọ. tí ẹ bá ti gbọ́ pírísìmù yẹn yé òun wà mọ́ wọn pé ihun tí mo fẹ́ ṣe yìí kí ní sọ pa ẹ̀. ìyẹn ò ṣe gbọ́dọ̀ ìyẹn ò ṣe gbọ́dọ̀ bu ara ẹ̀ lẹ́ẹ̀kan kó wá já kó wọn ní pé mo tiẹ̀ kàn bẹ́ẹ̀ ní máàkì lára mo sì bẹ̀rẹ̀ sí ìyára nílé ìfẹ́ nígbà tó lóun ni o máa ṣe ti ẹ bẹ́ẹ̀ òun gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ lórí ìnà bẹ́ẹ̀ ó gbóyí ọba yìí sí so nínú ọ̀nà téèyàn máa fi ṣe mọ̀kọ́ tálà ìbẹ́lò ní ìjà alákòókò ṣẹ́yàn pé èèwọ̀ ni fún mùsùlùmí àti sọ pé èèwọ̀ ni ká fọwọ́ kan mùsùlùmí àgbọ̀dọ̀pá but nínú ìgbà tó le tó ni pé tàbá fẹ́ gbé ìdájọ́ dìde áàdù ẹlẹ́ẹ̀kejì rọ́dù bùgọ́tù mùsùlùmí àwọn bùgọ́tù mùsùlùmí lè kọ́fìdì rọ́dì yìí ilà àdìyí alákọ̀ọ́kọ́ lè kọ́fìdì ikọ́ mọ́tìlá àdì àbí torí pa fẹ́ gbé déédéé dìde nínú ọ̀nà tí mo kọ́ sálà wọn fi ń tọ́ òní pé ẹni tó bá kọjá ẹnu àlà nínú mùsùlùmí bí òfin ọlọ́run kápẹ́ dà padà nàhík gbogbo ilẹ̀ mọ ìtàn tani o Abubakar nígbà táwọn kan ní gbé rárá àwọn ò ní yọ zàká mọ́ mùsùlùmí tó ẹgbẹ́ ìwọ ni kíyàn bá jà ṣùgbọ́n tó ẹgbẹ́ ìwọ ni kíyàn bú sìbábù muslim fòsó ó wá jẹni tó ẹgbẹ́ alẹ́ di gbogbo abẹ́lọ lè bá jà ṣùgbọ́n ìbáwọn jà yẹn ṣáà ń bá wọn jà títí rídà ni àbá ń títí pé àkànṣe ìkọ́ mọ́tò ẹ̀ hukmillah tó ipé tó máa kú báyẹn gan wọn kúkú kìfèé mọ́sálà nílé lórí ọ̀rọ̀ títí tó wáyé pé ọ̀rọ̀ ẹ̀sìn. tó wáyé pé ìta ń bá wọn jà lé lórí gbòǹgbò ẹ̀sìn ni àǹfà lọ́rọ̀ ló pọ̀ lórí ẹ̀ òun náà náà sọ nípa pé à ń bọ̀ àti àdìsí ẹ̀ náà bóyá kí n sọ ọ́ dìgbà torí ta fẹ́ sọ bí ìpọ̀. èyí tí mo fẹ́ sọ mẹ́rin pé ẹni tó bá fi ẹ̀sìn ẹ̀ lẹ̀ ẹ̀yìn àtàrí lè dín nìyí àlùfáà rẹ̀ pípa rẹ̀ ṣáàǹpa ti hajjani àbáǹpa kíṣẹ́ rẹ̀ mọ́ bá sọnù tí ò bá ti di kèfèrí tí ò bá ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ kèfèrí ṣùgbọ́n tí lóòṣì islam ètò ìṣẹ̀lẹ̀ ló yẹn pé à ń pa torí gbogbo di kèfèrí ṣùgbọ́n pẹ̀lálàyé à ń bọ̀ wá síbi ìyẹn tá a bá débẹ̀ o ará àbámẹ́ta ní pé kíṣẹ́ rẹ̀ mọ́ bá sọnù ni pé tí ò bá ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ kèfèrí gbogbo ọ̀nàlàyé tí wọ́n ti àmọ́ ìdá mo fún yín ní pé tí ò ní dà kó máa di pé ọgbẹ́ ìwò la fẹ́ sọ mi tábàwà àdébẹ̀ èyí tá a sọ ni ṣùgbọ́n pípa ẹ àwọn bá lọ́rọ̀ lórí ẹ̀ pẹ̀lálàyé tọ̀ tó wáyé pé ìtẹ̀yìn yẹn wá fi ilẹ̀ ó fi rókùnù kan lẹ̀ bí zakat ṣé mùsùlùmí nígbà tá a bá bá a jà bí èṣe mùsùlùmí kódà àwọn sọ̀hábà eléèrú nígbà tá a bẹ́ nígbà tí yẹn lóhùn ọ̀yọ́ zaka bẹ́ẹ̀ ọlọ́hùn ọ̀yọ́ zaka Abubakar wa ní gbogbo apárápátá ó ti tọ́ ká bá wọn jà bàbá ti pa wọn náà à ń gbé òfin ọlọ́wọ́ bá dìde ní ó mọ̀rún ní àná tí wọ́n gba ṣàhádà gbọ́ wọ́n ní láàrin àìrìn ńlá kí ló kù wọ́n ń kírun kí wọ́n ló dé ó ṣe gbé àárọ̀ lè bá wọn jà Abubakar ní kí ni èmi ò ní separate tọ́lọ́wọ́n ọba Allah to separate from salat ní more than thirty places in nínú Quran ọwọ́ zakat wallahi law mana'uni uqalan mimma kanu yu'addunahu li rasulillah la qataltuhum qataltuhum ẹ̀tọ́ dẹ́kọ̀ fi kàlá lamada la qataltuhum illa qataltuhum tán báyẹ̀ pé kúdà bó ṣokùn tí èbí di ẹnu ẹṣin ni wọ́n fún mi nínú dánfà ànábì torí pé òfin ọlọ́run yẹn ẹ̀tọ́ ẹ̀sìn ni ìdí àbúbákẹ́ fi dáná pé zaka hakul mali ni wọ́n wá hakul islam torí ìdí náà ṣán wá pa wọ́n gẹ́gẹ́ bí ẹni tó fẹ̀sìn ilẹ̀ àbọ̀n pa wọ́n pé bọ́n ṣe ṣe yẹn ò kán lè bá a padà ẹ wo ọ̀rọ̀ ẹni hátà àtàfihàn ẹni tá a kọjú sí nígbà táwọn gúúpù méjì ń jà táwọn kọjú sí gbogbo à ń ṣé tá a bá pàdé òwò náà kò ní wọ́n lẹ́tà ẹ̀ ṣùgbọ́n apá adáwọn alákẹ́ kí fìtí náà mọ́ bá àgbòkè mọ́ ẹni tó kojú síra wọn nìyẹn clear torí pé Ọlọ́run ọba aláàtò wọn ní mùsùlùmí láti kò tí yìí ìlànà tó kéṣe gbogbo ẹni tá a bá bá jà ní kìfì sìbáàbù mùsùlùmí fòsó wọ̀kìdálùmù kí ẹ bá mùsùlùmí jà kẹfẹ́rí ni ṣùgbọ́n kéṣe gbogbo ẹni tá a bá bá jà torí pé bí nọ́ọ̀sì kọ̀ọ̀án وإن طائفتان من اقتتلوا فأصلحوا بينهما àti gbogbo àmì ẹ̀ máa báyẹn ìjà yóò sì rí mẹ́rin sùnmí ó sì tọ́ fẹ́ bá jà nínú làwọn tó yẹ pé bùkọ́ àtọ́tọ̀tọ̀ náà wẹ́ni tó wọ́n ti zàkálẹ̀ tó di kẹfẹ́ rí dẹ́yẹ alàtẹ̀sílì ń bẹ̀rẹ̀ lọ́la náà àáfà ní ìyàpọ̀ ẹ̀rí pé ṣé wọ́n di kẹfẹ́ rí títọ́ bá mú wọn kí ni nǹkan tí wọ́n ṣe fáwọn téèyàn bá lọ bá kẹfẹ́ rí jà àwọn kèfèrí a lè ṣùgbọ́n tó bá ẹnu àlà lẹ́lòmí lórí tàbá lọ bá wọn jà ẹ̀ tó mú wàhádà hádà ọ̀dàkà ìyàtọ̀ láàrin ilé àwọn eléyìí ó ní ìdí tó jẹ́ ẹ̀jẹ̀ wọn ìdí yẹn tí bá ti di yẹ báyìí ọtí lọmọ ìyá ẹ gbọ́dọ̀ ṣẹ́yìn ah, tí mo ń bá sọ̀rọ̀ ń gbọ́ mi ẹ́ tó bá yẹ pé ìpìlẹ̀ ẹ̀sìn tẹ bá bá wọn jà báyìí ẹ̀ mú wọn lẹ́rú obìnrin wọn dẹ̀ tọ́ ṣé bá ní ṣùgbọ́n àwọn ilé ìdẹ́ pé ọlọ́run ti gbọ́n mùsùlùmí afá ní zàkà náà bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ti zàkà náà àwọn afá mi rè zàkà torí pé ọlọ́run bá fi establish ẹ̀sìn láyé tí ìsọ̀nà kan nínú Quran ọlọ́run fàyín táàbù wà àkọ́bù sọ̀lá àtàwà àtàwù zàgáta níbi kan fàfàlù zàbíra níbò míì fàyíkwánu kún fi dínì wà mà wà ní. alákìlá fi bẹ́ẹ̀ nìyẹn náà ìyẹn kọ́ la fẹ́ lò lórí ìjókòó yìí ìgbẹ́ ẹni tá a wá bájà tó gbé pé ọ̀zà káṣó ti di kékeré yìí àwọn àfáà tún ní òkú kankan. fẹ́ẹ́ gbé wọ́n gbà pé zàká nú ẹ̀sìn wọ́n kàn yọ ọ́ ní àwọn ẹni èsì gbèsè yẹn kí ẹ bàjẹ́ kò tí yé wọ́n gbà pé zaka wà nínú ẹ̀sìn ṣùgbọ́n tó ní zaka yẹn gbọ́n òsín bẹ́ẹ̀ òun wà káàfin tó pé ó ti ṣe jáàdù almàlúmù mi nà dínì bìbọ̀rọ̀ almàlúmù mi nà dínì ṣé kò máa lè jù báyìí ó ti tako ìpìlẹ̀ táà ẹni èsì rẹ̀ tàbá ilé kọjú sí àpàdé ìtọ́ wọ́n kù ní pé ẹni tó wá lòun yóò zàgá mọ́ arimọ́ bí gan ìgbẹ́ àmà zàgá tó yọ yìí yẹ́nì pé tàbá kọ́lọ̀kọ́ sàánù àpúpọ̀ náà èèyàn nílùú yìí gbogbo wọn yẹ ká ti kọjú àwọn tó lápá nílẹ̀ Islam tó lówó tí ọ̀yọ́ ṣùgbọ́n ilé náà láti jẹ bàbá àti ìdí mọ́sálásí torípa àtìgbà pé kò tako ìpìlẹ̀ èwọ̀ sí ní kéèyàn máa sọ̀rọ̀ kó máa wọ́n pé ikú sọ omi gánzàká sọ omi gánzàká tó ọlọ́run bá mú ìhun náà fi ṣe déédéé ẹ̀ ọ̀rọ̀ ọbú yẹn ọ̀rọ̀ bí bí zaka fẹ̀sì sí ẹ̀yẹ́ yìí ṣé bá ní bí ẹn fẹ̀sì sí ẹ̀yẹ́ yìí bí jìzàká ṣe rí tó ẹ pé áṣùlù rẹ̀ ló ta kékeré kódà bí ń náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà alánàbí sallallahu alaihi wa sallam kéjì zagari gan wọn kà ń dára bá sọ ẹ̀rú gbígbà ní wọ́n ní ìlú tí wọ́n bá ti pèrún ìlú táwọn bá ti pèrún ó tọ́ ká ọkùnfà ẹ̀wọ̀n bẹ̀ kásìbẹ̀ẹ́dì láláì ní wádìí pé ṣé mùsùlùmí náà àbò kìí mùsùlùmí bẹ̀ torí pé nínú àwọn bí zaka ṣe rí nínú àwọn ṣẹ̀ẹ́rọ tún ní ṣàárà ìlú dìgbì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n lọ ṣe jihad ànábì ó wà dúró sọ́pẹ̀rún àbá pè tọ́bá ti pèrún wọ́n ní báwọn jà lùwà mùsùlùmí ni wọ́n táwọn bá ti pèrún bẹ́ẹ̀ a ti di kèfèrí tó yẹ pé ẹ̀jẹ̀ wọn tọ̀nù ní ọ̀fẹ́ bọ́yé ṣẹlẹ̀ ní ìgbé kò ní ìdíkàtẹ̀ máa fi ó gbé kí ló ń tẹ́ pèrún nísìnyí bí kòrónà ti wà ń ta yìí adúpẹ́ bọ́lọ̀ ń pa àti àbílẹ̀ bẹ́rù ogun olúwa yìí tàbá ní ilẹ̀ mùsùlùmí tó ń lè máa báyẹ̀ jà tàbá ilé pẹ̀rún ìlúwà gẹ́yìn ti lẹ̀tọ́ a tún ní nínú ẹ̀ lẹ́ni pé tọ́ ọlọ́ọ̀tàná tàbá fi ìdí ilẹ̀ dájú ní gbogbo olú yẹn àwọn afọ̀rọ̀ ìlú kìfà ìyà àwọn ìgbàgbọ́ pé kì í ṣòun nìkan kò الدين أمرت أنت مقاتلة أصبني نجم فمقاتلة alákọ̀ọ́kọ́ òní ẹ̀kọ́ mọ́tòlá àjì àbí ẹlẹ́ẹ̀kejì kalẹ̀ lè rọ́dì albáàzí ilá dínì islam bẹ́ẹ̀ tó fi zakalẹ̀ nígbà míì náà lè ìzálẹ̀tì fọ́ọ̀dọ̀ lè ìzálẹ̀tì ẹ̀lfọ́ọ̀dọ̀ táwọn èèyàn kan máa ní àwọn ọ̀gbà olórí àwọn ògbà wọn á ń protest lè lórí olórí ìlú yẹn sọ pé ya ogun yẹn já lọ bá wọn jà kódà bóyá pàpà yín bá wà nù ẹ̀gbọ́ yìí nínú àwọn tó ń protest tí wọ́n ń da ẹ̀dá láwọn ọ̀gbà olórí lólórí ìlú gbogbo wa jọ yẹn lórí àtìbáyé torí pé in tí dálẹ̀ yóò ju yòó eléyìí tí wọ́n máa ń lò ó àwọn ará Yemen bákan àwọn ará Bahrain tébà ní àwọn ará Yemen wọ́n láwọn gbàdá nìgbọ́ àwọn àwọn gbàdá nìgbọ́ ṣùgbọ́n àwọn náà àwọn ti tó ṣe tàwọn lọ́tọ̀ Usaylama wà láàrin Rahmanu Yamama tó jẹ́ bá ní ìsìn òun ò sọ́gbà náà bí ìṣà náà bí ànábì ní ẹ́ ṣùgbọ́n náà ò náà ti gba ọdún tó ọ̀nà gbà وما أدراك ما الفيل ما أدراك ما الفيل لكن أذن كأذنان كبيرتان وأنف طويل أمين شكوا جماعة وانا نعم الله يحفظ سوف يبقى wọ́n fi dẹ́gbà tí ráwọn kan bá ń dá wàhálà lẹ̀ nígbà yẹn lè kojú sí wọn láti fi pè wọ́n padà wọnú ẹ̀sìn tọ̀ omeru tó án òkọ sílẹ̀. èyí tó wá jẹ́ gangan bẹ̀ akàfi ti mùsùlùmí sùn nítorí pé òun síwájú ẹni tí ò ṣe mùsùlùmí tẹ́lẹ̀ gbòǹgbò tí èèyàn fi bá àwọn èèyàn jà ìtàkùnà kẹ́lì má tù yẹ̀lẹ̀ rẹ̀ eléyìí gangan ni gbòǹgbò tí mùkọ́tàlà wàhíyà mùjáhàdà ìdó jẹ́ dandan ni òmìntú and òkọ́tìlà ni. ìdí mi wọ́n lè wà tẹ́jẹ̀ mùsùlùmí tí ó fi tọ́ tí ò ní jọ́nà mùkọ́tàlà tí ó jẹ́ ọ̀nà kọ́tìlù alọ́dà ọ̀rọ̀ yẹn fún mi. ọ̀sẹ̀yẹ bò zan wọ́n ní nàfṣù bí nà ọ̀táàrí olùdí. ìyẹn ò ní ìdí ẹni tó bá o ṣùgbọ́n ọ̀nà mẹ́ta ni àdìsí kójọ ní ìwà ẹni ọ̀ràn dì mí ọ̀nà wo ló tọ́ kéèyàn gbẹ̀mí mùsùlùmí tẹ̀sí mọ̀ pé èèwọ̀ ni ká gbẹ̀mí mùsùlùmí ṣùgbọ́n kẹ́gbẹ̀ẹ́mí mùsùlùmí láàrin olùtọ́ yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí. Naam. Naam. Àfẹ́ ilé ìrònú dáadáa. Ó ní pé mọ̀nkútìlà dúnà máa lè ṣùgbọ́n káàdìsì yẹn tó dé mọ̀nkútìlà dúnà máa lè mùsùlùmí lẹ́ tọ́ra bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ní ìsìn ọwọ́ wọlé ó fẹ́ gbowó ẹ̀ lọ́nà lọ́nà ẹ̀kọ́tọ́ sísọ àbẹ́ lọ bí ànábì ànábì ti máa pa bóò ni ànábì ni ọ̀wọ́ náà tó bá pa mí kọ́ ìwọ́n tó wà jẹ́ náà kódà jẹ́ mùsùlùmí àyà ti ń bẹ fún yẹn innama jazaa'u alladhina yuharibuna Allaha ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا إيه تنو عديثي سبحان عفا اللوكو تعرف الدين يوم اللوكو مين so àwọn àfá àdá àwọn ọ̀nà tó lè tó ó fẹ́ tó bí ọ̀nà bí mẹ́wàá mi extra sí mẹ́ta ẹ̀ tó lè mú gan ọ̀nà mẹ́ta ẹni gan ní wà lè kí ó bẹ́ẹ̀ kó ti kọ́ ṣègbè àìmọ́mọ̀ ò ní jẹ́ kó mọ̀ irú yìí ní sí ó bí fẹ́ ní fẹ́ alápàwọ̀ náà so ẹni tó wá bẹ̀ yẹn kódà kó mọ̀ mùsùlùmí dáa lọ́nà tó ẹgbọ́n ọ̀nà ìtọ́kọ́lọ́gbà ó mọ̀ ní mùsùlùmí làbẹ́lì mẹ́sàlásì olóko bẹ́ẹ̀sì wọlé wa ìpá àti ẹgbọ́ eléyìí irú làdáni ó náà tó wá ń gbégbèsè àbí bó ṣe wá ń yó kélébò ṣe ṣe kó lè wọlé wọn ló fẹ́ràn òun gẹ́gẹ́ máa ní ojú wíńdò mọ̀ ní gbà yìí wọ́n sì ní bá júná tó nulẹ̀ padà ń bẹ̀yẹn o má wọlé o wọ́n bá ti pàdé níbo ọmọ ti lé fò mọ́ ọ̀rẹ́ ó gbọ́dọ̀ sáré pa o ilé ṣẹ́gbẹ́gbẹ́ ó ti mú o ti rí ẹgbẹ́ ṣọ́rẹ́ o mo mọ̀ ọba ẹ̀mí ẹ̀ lè àti wọlé ẹ̀ lẹ́yìn ìwọ náà ti rògbò ẹ̀hẹ́n mo ń sọ fún yín ó tún wá kí bíbí ó náà ó sọ fún ìlọ́nà kan nìyẹn gbẹ́gbẹ́ ìmí ilé ọ̀tọ́ pé ẹ̀tọ́ òpè ẹgbẹ́ ìjẹ́ rẹ̀ tọ́ ṣùgbọ́n torí tó wá ṣe ẹ̀jẹ̀ rẹ̀ ó tọ́ ó dìfẹ́ǹdà rẹ̀ ní dìfẹ́ǹsì so kápò mẹ́ omi to an ọ̀pọ̀lọpọ̀ hátà ẹ̀ṣẹ̀ so mọ̀fọ̀tálà tún náà ti hátà àti bẹ̀yẹn ẹ̀hẹ́ àwọn àfáà ń dá mi ló lẹ́ẹ̀kan pé ó lè mí ní báyà ó sì lè mí ní tààrí wọn alẹ́ òló mí ní jíjẹ àtà àti mi bóun kí náà pè ní gáyà torí ẹ̀yìn dẹ́ ìdí ìké tẹ́lẹ̀ àti kí náà pè ní tààrí hátà lè mí ní pé kó lè bà ó sì lè mí ní títí tí yóò fi ṣe tọ́fẹ́ ó lè mí ní kó lè bà ṣe ó sì lè mí ní títí tí yóò fi ẹ̀rí rẹ̀ ń bẹ̀ẹ́ ọlọ́wọ́ bá sọ pé ọmọ lẹ́bí na ẹ̀kùnlú na látún fi kú àlámán ẹ̀ndà rọ̀súlì láì hátà ẹ̀fẹ́sù hátà bẹ̀yẹ tààlìlì ni o àwọn ni wọ́n sọ pé ẹmọ́ náwó fáwọn tánwà lọ́dọ̀ ànẹ́bì kán lè bá sá kìí ṣe pé tánwà bá dòkú tí ànẹ́bì àbọ̀n lọ́gbọ́ wà sí ẹmọ náwó fún wọn rárá ẹ má ṣe dáadáa sí wọn kẹ́lẹ́bà fànábì ilẹ̀ hàn dání ni. ṣé bá ní ìsìn ṣùgbọ́n ìmí ráyà ni pé ìtafẹ́ àjíìbù lẹ́gbẹ̀ẹ́ títí tí wọ́n fi gẹ́gẹ́ àpèjúwe قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى كيف يقول لي يرجع إلينا موسى غاية أما Ah, àwọn òní dá ìmọ̀ foríbalẹ̀ fún kìíní ìdógbó tó ṣe yáàrù lọ́kàn tí a ṣe àwọn ọmọ foríbalẹ̀ fún kìíní títí tí Musa ó ṣe dé tẹ̀gbọ́ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ ẹ̀ kìí ṣe pọ́fẹ́ kí Musa rí àwọn nìkan ọ̀n tí Musa wá púpọ̀ ẹ̀gan fáwọn ṣùgbọ́n ìbínú Musa gan ó gan tètè mọ̀ tó yabna umma إن القوم استضعفوني وكانوا يقتلونني فلا تشمل بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين ṣùgbọ́n gbé ní ẹ̀bá ń kí ó náà yẹn tó gbọ́dọ̀ kọ́ dáadáa torí pé èèyàn máa káálì ló ti máa tún bá so hátà bí wọ́n ní méjèèjì náà lè lọ bóyá bí dáfà ìdí kọ́kọ́ lọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ètò súnmọ́ jù lè gbé ìta fẹ́ títí torí pé tó bá lọ jẹ́ pé ìlì tààlìlì ni pé kẹ́lẹ̀ bá gbọ́lọ́wọ́n bá gbọ́ ọmọ yìí láwọn gbọ́lọ́wọ́n bá gbọ́ ìjọ tó bá tẹ̀tẹ̀ mí ẹ̀ nílé pa ọ̀ ìsìn láti fi ẹsẹ̀ méjì pé mùsùlùmí lè tẹ̀tẹ̀ mí yóò jẹ́ mùsùlùmí yóò sì tún tọ́ sí kápá kò sì ní mùsùlùmí kó ṣe zìnà nì tó sì níyàwó ilé àbí kó bẹ̀rẹ̀ gbọ́gbọ́ àbí ṣùgbọ́n bó jẹ́ pé ọ̀ǹtí tó bá ti di mùsùlùmí ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀tọ̀ mọ́ lèyìn ọmọ ẹ̀jẹ̀ ń gbà ó sì gbọ́dọ̀ ó sì ẹ̀jẹ̀ mùsùlùmí bá ṣe wà yìí in tí wọ́n sọ pé ráìtì tiẹ̀ tán síbi tó bá ti ń gorí lẹ́nu mi in tí ò ṣe jẹ́ ká tọ́ sí ká pa wá ń sìn ọlọ́mọdé arí oníbàá náà ti kọjá ẹnu àlá yìí tẹ́yẹ̀ bá ti jọ àwọn tán protest láyé àwọn kódà ìmọ̀ mùsáfì ọlọ́run ló tanú rẹ̀ wọ́n bá ti pa wọ́n owó protest ń di wọn ṣùgbọ́n wọn ọ̀rọ̀ tó ń jọ bí bẹ́ẹ̀ ń protest ń bẹ̀ ní Yemen nígbà ẹ̀yà Harun Rashid kí ni kankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbọ́ ara wọn pé àwọn ni mọ́kànlábí kẹgbẹ́ àwọn àbá sínárì àwọn wò àwọn tó yẹ pé mùtọ́lì gírádà àwọn bìlíìbì àwọn tó àwa gan súnmọ́ ànábì ju àbá sí lọ. Ali so àwọn èèyàn máa ń wò pé gòtúṣà máa wí àgbéṣà àwọn olórí títí àwọn Usman àwọn fámìlì Usman náà ń bá fa àwọn títí Ali àwọn títí Abbas táwọn ti padà ń di olórí àwọn làwọn tó ń bá fàgbà àwọn gan kọ̀rọ̀bà àwọn agbára bí alẹ́tọ̀ sí kí ní ìjẹ ìlọ tí èèyàn bá ti wọ́n lọ gbórí bí ẹ̀bá wọn pàdé ṣùgbọ́n ìmọ̀mù ṣáàfihàn máa ń sọ àwọn ọ̀rọ̀ ní ìtúrúkù náà kàn náà kan nínú nínú ìtàn nínú nínú fámìlì o so òun fi ìtọ́dọ̀ àwọn tó jẹ́ gẹ́gẹ́ bíi asúwẹ́ fámìlì àárín tó tó bá ti wá sọ̀rọ̀ òun ní àwọn fatuwa tó bá ti bí ìgbà yẹn náà ṣáàbù sí ìbẹ̀ lára wọn wọ́n ti kó wọn wọ́n pé èyí kí ogun tún bọ̀ ni wọ́n ti kó ìmọ̀ òṣàṣì pọ̀ mọ́ gbogbo àwọn ènìyàn wọ́n ti kó wọn dé eh, Baghdad àwọn eléyìí ni pé ọmọ sọ pé àwọn eléyìí ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn pé ẹ̀yẹ tọ́gbọ́n haruna bẹ́ẹ̀ bá anáyẹ ló mọ̀ wọ́n hara ní tí wọ́n ti ń gbórí wọ́n ti protest. ẹ bẹ̀rẹ̀ sí ah, islam kọ́ akọ́ ni ẹ gbọ́ náà ẹni kí ni ó wí ní ìsìn ṣùgbọ́n ti ròyìn ẹ̀ lánàá yàtọ̀ sí bẹ́ẹ̀ ó wọ́n ní amir al-mu'minin alladhi àrọ́fùnà àǹkùn yukhalifu ma àrọ́fùnà minkum ìta mọ́ ń pa yín èyẹ dáadáa lámọ̀ ìta rí ìdí yàtọ̀ sí ìta gbọ́n pa yín ẹ̀fì yóò lè rẹ̀ jáàbù kò tí yé èyẹ dáadáa ní ròyìn ìsìn mo déwájú yín wọn ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ ah, èmi ò mọ̀ yín bẹ́ẹ̀ ah, eléyìí gbọ́n tiẹ̀ ẹ̀ wá làwọn abáná pé èyí kí ó kóbi ṣe ní o ìmọ̀mù sáfì ò dúró bẹ́ẹ̀ ó ní máa bọ̀ nùkà bí rọjú lẹ́yìn wahid yàrá ọ̀ka صديقه وغيره يراك عبيده من ó ní ọ̀rọ̀ tó wá ní sọ̀rọ̀ sí mi tó bá jáwọn ilé afẹjọ́ mi sùn ní kí n bá sọ̀rọ̀ ó túnmọ̀ ẹ̀fẹ́ lè lẹ̀ kò tí ìsàn gẹ́gẹ́ o ibẹ́ gbé èèyàn mọ́ kí ó ẹ̀ àà ah, ilé kí ó tẹ́lọ ẹgbùgbọ́ adáàbù tó ń kọ yíye wọ́n kàn wé ìsẹ́mọ̀dẹ̀mọ̀ gbòrò wà àtẹ̀yìn ó fẹ́ kí ẹ̀yà gbòrò torí pé ẹgbẹ́ adáàbù wà nínú ilé èyí sì máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe kí ni o ìwọ ò fẹ́ kọ́ tẹ́lọ míì torí pé bá ti wọlé ayé nìyẹn ti fẹ́ ṣe wọ́n wà á sọ́dí tí àtàfà yìí ń tó làágìrì ọ̀rọ̀ ẹyọ kan báyìí ọlọ́run ẹbí túnlẹ̀ ayé ṣe anábì Musa alayhi salam ní ìgbà tí wọ́n gbé tí wọ́n kó gba àwọn sahara tùjọ wọ́n ti rẹ́dì àwọn tó ti ṣe pé àánà fẹ́ dé yẹn lánà àìyàn lánà là ajra in kunna tàbá ti lè wí àánà ti dè yẹn lá ó ní kò ṣe ó ní náà wà innakum lamina kódà pòsíṣẹ̀ tẹ́ ẹ gbà tẹ́ bá ti lè finish musa yìí gba ọ̀gá òfìràwọ̀ náà yóò ní gbọ́ ẹ̀yin náà kójọ yìí wailakum la taftaru ala Allahi kadhiba fayusitakum bi'adab wọ́n ka kùránì lọ mọ̀ ń wò pé ibu làwọn ẹni yìí ibu ní iná ni wọ́n ti sáré dúró wọ́n kúrò pọ́ǹtì yẹn wọ́n sì ṣe wá àdékùnrin àwọn ṣẹ́ẹ̀kà débẹ̀ yìí لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فقض ما أنت قد إنما تقضي هذه إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر إيه وما أكرهتنا عليه من السحر شاهد nígbàtí mú sáré fún ti pọ̀ dé báyìí wọ́n wailakum la taftaru ala Allahi al-kadhiba fayus'itakum bi adhab wo ìtẹ́ ẹ̀fẹ́ ṣe lérí tẹ́ ẹ báyìí lè ṣe ọlọ́run fi àjẹ́ yìí fatanaza'u amrahum bainahum ah eh èmi ò ṣe mọ́ wọ́n àti ìjú ejò lẹ̀ wọ́n àti ìjọpa ti wọ́n lẹ̀ ọ̀rọ̀ tí Musa sọ lẹ́yọ̀ kan yìí tó dá wà láàrin tó wà láàrin fatanaza'u amrahum bainahum wa asarru najwa àwọn àfáà kìí ṣe kí wọ́n ti mọ́ ń ka kùránì làwọn ti mọ́ ń kà wọ́n mọ̀ ká kùránì wọn kàn mọ́ gbọ́ yé kí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí ṣùgbọ́n táwọn mú jáde bẹ̀ pé dáwà kò sí tí ò lè ṣe ṣe é ṣe o kí lè ṣe jèrè ọ̀rọ̀ díẹ̀ pẹ̀lú àná náà ó sọ̀rọ̀ sí wọn kò ṣe wá àti fún wọn bò mí nígbà tá ń rí kí ó tóbi wọn forí balẹ̀ àná tó wá dé níwájú ìmánì táwọn gbogbo ẹ̀ a lè gúlẹ̀ méjì ìnáma sàkọ̀bí ààbìrì ìyẹ́ kí ó ṣe kí ni ó tó bọ̀ umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha hatta àbẹ̀ àti ọjọ́ ìbí lùgá ẹ̀ ní àbí tí wọ́n fi gba la ilaha illallah la ilaha illallah wa anna muhammadan rasulullah so àti bá nàbí muhammad sallallahu alayhi wa sallam wọn náà nàbí dárúkọ kò sọ pé wà á nì ìgbè gbètàwádọ àmì olùsọkọ wà á nì ọ̀rọ̀ fún mi bá ìmáàmù ìtọrọ ajá fún mi pé rìwáyà mi wà sókè wà á nì ọwọ́ bá bá di sílẹ̀ wọn ṣùgbọ́n wà á nà muhammad rasulullah lẹ́yìn náà wọlé pé ìmọ̀sọ̀lá lẹ́yìn náà wọn máa kírun wá àyẹn àfíyà ni. Yẹ́n yẹn bá lóun gba láyé rẹ̀ bá lóun ní kírun àbíyànjú ìdájọ́ ẹ̀ wàtáàbí àìlà ní ẹ̀bá lóhùn ní kírun ibò wò bá kèfèrí tó bá lóhùn gbà tí ò kí àtọ̀ àwọn òpin tí ó kí ilé ẹ̀kan nílé ayé ẹ̀ ilé ìnirọ́jì bá a fi ń sin náà ará àfáàmì ló pé tó bá ti lóhùn ní kírun tí ọba ti di wá kú lórí àìkú ó ti di kèfèrí ṣùgbọ́n tó ti kí ilé ẹ̀kan nílé ayé ẹ̀hẹ́n yóò lè tàánú ẹ̀ pé ó kéwó tí èèyàn bá gbà fún ìrún dẹ́dẹ́ ń tòótọ́ ni yóò tẹ̀ kí ilé ẹ̀kan ṣùgbọ́n ẹni tó ní mo gbà kó jáde náà kò wá kí òun ilé ayé òun tẹ̀yìn àyàfẹ́ ní sọ́yẹ́ pé kò bọ́ sí position láti ṣe mi bí ọmọdé ò ní ìdàgbà tóbi. àbẹ́ni sọ́yẹ́ pé bóyá ìgbà ìsìláàmù báyìí ìrántí orúkọ sọ̀hábà ni ó wà sọ̀hábà ni torí bó ṣe ogun ohud àbí hunayn ó wà nílé ó wà nílé ó wà ń gbá àwọn mùsùlùmí ti lọ́njà ó ti ti láìka ànábì ni ó sì dìde kèfèrí ni ó kẹrin pé mo ti láìka ànábì ó sì dé kó lé ó wá ń bọ̀ ó wá lóun fẹ́ wá jagun láti sọpọ́tì mùsùlùmí àwọn kèfèrí ìrìnkà ah, faction wa ni ojú ogun ẹ̀rọ wá fún sí wá pẹ̀lú tí ó gbé ìgbà tó kú ọlọ́run ló padà sọ fánà wípé eléyìí ó wá jagun láti sọpọ́tì rẹ̀ يروي ينزل لم تتسع له فرصة أن تصلي torí pé fọ́rùsù tó kàn gbà yẹn tó mọ̀ àti pé òun yẹn yóò kọ ọmọ ní tọ́ṣà wà lára yóò kọ ọrùn mọ̀ ní òun ò tí ì délẹ́gùn bẹ̀rù èyí tó jẹ́ dandan fún gbà ìjọba tí ó rògbò rẹ̀ ni. abẹ́jọ́ ọmọ pé òun ti ẹ̀jọ́ ọ̀ràn rẹ̀ ó kàn pé alánà bí ṣùgbọ́n ìtàlẹ́ bí sọ yẹn ló jẹ́ ìjẹ́ lè wá fẹ́ máa kọ́ Islam ibẹ̀ ló ti kú ìgbẹ́yìn ọwá ló ń ní kiri wà wọ́yù tí ìlú sọ̀lá wà ní wọ́yù tó zaka wọ́n tó wáyọ̀ zaka ni èyí gbé bíyàn bá yọ zaka àti sọ̀dájú àti sọ̀rọ̀ lórí zaka síwájú dẹ̀dẹ̀ náà nìyẹn téèyàn bá lóun ò ní náà kódà bó bá ń kí ìwù kékeré àyàfi pẹ̀lú àwọn àlàyé tá a ṣe síwájú tó ẹgbin ọgbà kò yọ àbí kò bá rárá èyí tó gbà tí ọ̀yọ́ ọ̀nì ní ti tòótọ́ irú yẹn á tí tí ò fi yọ jẹ́ iṣẹ́ tó takò gbogbo rẹ̀ ṣùgbọ́n tó bá ní rárá ìtọ́kọ̀kù ni pé ìjà ọ̀fọ́ àbàjà àbàjà tí pé afẹ́ pẹ̀lú sí dáadáa ìtumọ̀ ẹ̀ tọ́lọ́ lọ pé abámùsùlùmí tí ọ̀yọ́ zàkájà lẹ́ni tí ò yọ tí ò jiyàn pé ó jẹ́ dandan tàbá pátán àtúwẹ̀ àtúnṣe òsì láàrin fẹ́rẹ́lú mi ò gbọ́ yìí kò yí ẹ báyìí mùsùlùmí méjì ń jà ìkan wá ń sa gidi ẹ wá kọjú sí bẹ́ẹ̀ ṣe kọjú sí yẹn ibi tẹ́ ti ń bá àwọn fámìlì wọn àtòun náà ibẹ̀ lẹ́ ti pa ẹ̀ pa pé kó mọ̀ wọná lọ torí pé wà ìtọ́ ìfàtàrí mínẹ́lì mọ̀lùmí so àwọn àdájọ́ ti mùsùlùmí tó kú yìí ṣẹ́kù lórí in tó pé àjẹ́ in tó kó àbúrúbà ọ̀nà àpẹjú ètò sí hatta yashhadu la ilaha illallah wa anni rasulullah wa yuqimu salah wa yutu zakah àwọn bá sọ pé àdíìsì yìí júwe position mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ position kan mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ nínú àwọn kan márùn-ún Eh, nínú àwọn nǹkan tó kù méjì ló kù báyìí tẹ́ẹ̀ bá gbàgbé àdíṣe tí wọ́n bá ta kọ́ wọn lálàkọ́kọ́ òun jó mọ́ yíwa pé jihadi ó wà nú ẹ̀sìn gbọ́dọ̀ jẹ́rẹ̀ sọ eléyìí náà tó sọ pé jihadi wà nú ẹ̀sìn tòótọ́ ṣùgbọ́n kò sí ní the same level for máa mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà yẹn ájì náà àti kíná tó ń pè é àti fóun òun náà sí level àmọ́tẹ̀ẹ̀ta ẹ̀ wá gbọ́ kí jẹ́ lọ síwájú ọ̀tẹ́lẹ̀ fàídà fàálù tàbá ti wá ṣe ilé kéwà àwọn àbá àwọn ọ̀nà pé ṣe ìlú alèlú kúkọ́ olù náà torí pé àtà ẹ̀ṣà ṣàádà rẹ̀ tó ń sọ ìyá àdìlẹ̀ tó dé bá ní kẹ́bù ìsọ̀sọ́ ní pé amálù kó fẹ́ ẹ̀tí rántí àti ìdìgẹ̀ rẹ̀ báyìí bákan náà ìyẹn lè lo kọ́wùlù fún fẹ́ẹ̀lì kí èèyàn tó kó kọ́ọ́là àdìsí àmà ṣẹ́rántí nínú fún èèyàn wẹ ó ṣe tàyàmù sani bá bẹ́ẹ̀ júwe fún anábì ìnáma yẹ̀kíkà àǹtakùlà bí àdéka ha kàdá ha àǹtakùlà bẹ́ẹ̀ ta àǹtafàlà so eléyìí a máa tọ́ fún gorí ara wọn bẹ́ẹ̀ وإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم تجيبان إلا بحق الإسلام إليه قانتوني واسلوك عصوا مني دماءهم gbogbo ẹ̀jẹ̀ wọn ìwọ ni fún wa amuala islam anabi nìkan ló tọ́ kó lọ jagun kó mú kó mú èrè gbogbo gbogbo ti àwọn anabi anabi lórí fi sọ ọ ọ̀hẹ́lẹ̀ ní ẹ̀rọ gbogbo àwọn ànábì yòókù tẹ́kọ́ ní tánbá múlójú wọn kò jọba àwọn oṣù ṣùgbọ́n ànábì nínú kàwáàtì jẹ́ ìdọ́lọ̀ nǹkan tó kò ṣe nínú ojú ọ̀tọ̀ ẹ máa gbàgbé tó wáyé pé ní ọ̀yọ́ zàká la lọ bá jagun nígbà tá a bá wí ní ẹ̀tàn ṣáàmù kọjá zàká yẹn nínú owó ẹ̀ rárá o ìjẹ́ mùsùlùmí rẹ̀ sì ṣẹ́kù ìjẹ́ mùsùlùmí rẹ̀ sì ṣẹ́kù zàká yẹn nìkan lẹ́ẹ̀bà mẹ́ títí tí obi fi gbọ́ yé pé wọ́n gbà àti àwọn alọ́lé àtún ánímù kan ní ara níta fẹ́ gbà ní torí pé òkú lóhùn torí pé àmúwálù yẹn ní so mùsùlùmí o àmúwálù táwọn kẹfẹ́rí nìyẹn aṣọ mùmí ní ìgbìmọ̀ àwọn ibẹ̀ náà làwọn afá àti múlùfẹ́ jáde pé àwọn afá àdáni pé dandan ni ṣìtàn yàtọ̀ sáàdì sí yàrá àìsàn wọ́n ní nǹkan tó bá jẹ́wọ̀ nǹkan kan tó jẹ́wọ̀ kò sí tó lè sọ ọ́ dẹ̀ tó ká gbà àbí kí nǹkan yẹn jẹ́ dandan ẹ̀mí mùsùlùmí èèwọ̀ haramu dàmù kò sí tó lè sọ ẹ̀mí mùsùlùmí di ká gba ẹ̀jẹ̀ rẹ̀ àbí kí ni o nǹkan bá jẹ́ dandan bákan náà ìgé any place ibi tó ti mú ọ̀rọ̀ ṣùgbọ́n ní ìgé any place lára wa èèwọ̀ ni in tó bá wá lè fà á ká mú nǹkan ẹ̀rìn nínú àwọn báàbù tó àdàkẹ́ ìpínlẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ fẹ́fẹ́ yìí in tó bá wá lè fà á ká mú ara wa ká gé kankan kúrò lára wa nǹkan ẹ̀ gbọ́dọ̀ jẹ́ dẹ̀dẹ̀ òbí hádá kí la ìwòjò bí yẹtọ̀ fìtá pẹ̀lú àwọn afáàfin tó tó ní fi hákì rìjà fi hákì ẹ̀rìndà èwùjọ bí ìyá rẹ̀ bí ọdún rẹ̀ gbé torí pé in tó lè mú èèwọ̀ dẹ̀tọ́ nǹkan ẹ̀ gbọ́dọ̀ jẹ́ dandan nǹkan tó bá jẹ́ súnà tí ò jẹ́ dandan àbíká ẹgbẹ́ mọ̀ndú kò lè sọ ìwọ̀ dẹ̀tọ́ ǹjẹ́ ó sọ nǹkan ẹ̀ dẹ̀tọ́ òyìnbó yẹ kí ni òkí nǹkan ẹ̀ náà jẹ́ dandan fún ẹ̀ pẹ́pẹ́ àìsí báyìí rẹ̀ dẹ̀dẹ̀ òun ló sọ kí ẹ lè jẹ ẹlẹ́dẹ̀ nígbà tó bá fẹ́ kú dẹ̀ tó. a ṣe pé àwọn àbára gbé sí rẹ̀ tó bá fẹ́ kí ó wọ̀rọ̀ kéèyànjú ni ó wá débi gan ebi ń pa ó sì rí ẹlẹ́dẹ̀ lẹ̀ tó o bá ti jẹ́ wàá ewu lẹ̀ sí bẹ̀ ẹ̀fẹ́ dáhùn. Kéèyàn máa ní mo fẹ́ mú àzímà rúkṣọ̀ báyìí ṣé yóò jẹ́ ìwájú ọlábẹ́ òní jẹ́ ẹ̀rẹ́ èyí train and student yẹn. fárúkù ní ibẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ torí pé amúdù fún wà tún kú ìyà ìdí fún àlàtà. Wàlá mu àrọ̀ mún, màá fìrọ̀ àrùkò bí ìtàn. Ìgbọ́dọ̀ kù láàrin ìrìnbó tí ìwọ́n abẹ́ mú ẹrẹ lédè ògbọ́dọ̀ mú kọjá máa yóò kí mú sọ́dùbà. Máa yóò kí mú bí i, máa tún kí mú bí i sọ́dùbà. Èyí tí ó jọ gbélé ayé ìgbà àìgbà àmọ́ ìgbà tó déwájú. ìlà àbẹ̀hàkì ẹ̀wà arákùnrin ìsìláàmù yìí á lọ lórí ẹ̀ bàbá ń gbé ní yẹsùn akùnrin ìsìláàmù àbí akùnrin ìsìláàmù náà làwọn kò fẹ́ akùnrin ìsìláàmù sẹ́yìn mú zàn ẹ̀hẹ́n nàzó bẹ̀nà àdàbàjá bẹ̀rẹ̀ fífọ́ tẹ́tẹ́ bá ní ìfẹ́ tó pààyàn kan náà ẹ̀hẹ́n ọ̀tá rẹ̀ kò ìdí tó dáa ń pò wá yẹn náà lẹ́tà ẹgbẹ́ ẹ̀kọ́ àbọ̀ àtàlẹ̀ tó ká má fẹ́ jù báyìí náà ṣùgbọ́n àrẹ́rù wá ní ẹ̀wà rí tán bá ti wá ṣe yẹn o ìtààbòhún alòhùnà ẹ wá àti tó fìtà tó wà yìí ìtààbòhún ó ti ṣe wá àti ìṣe ẹ̀tán máa ń tààlẹ́ ìdí mọ̀ sọ etí àwọn ọmọ tí wọ́n sọ wọn ní ilé wọn fi ohun àtọlọ́hún lẹ̀ lọ́dàgbà sọ yẹn náà lánàá àtijọ́ ìta náà pé à ẹ̀gbáǹpù mo bá rí àbáwọn báyìí àwọn àti ọmọdé ọ̀hún wọ́n dúró ọmọdé báyìí lọ́wọ́ wa mẹ́tẹ́lẹ́ wọ́n ń gbó báyìí náà máa ń sọ pé ká rẹ júlẹ̀ ọ̀jọ̀ kí ìwọ náà wá dídẹ̀ tó fi ọmọ jẹ́ ẹ̀ tẹ̀tàmù àwọn àti mùsùlùmí pàápàá jùlọ bóyá nǹkan kẹlọ́ bá ń gbọ̀n kódà ní tó jẹ́ mọ̀ pé bóyá àwọn àtọmọdé ẹni kan papọ̀ wọ́n ṣe rí ìsáàzù ọmọdé bí la ìjọ yẹn ṣẹ́ẹ̀kì gan-an wọ̀ sí débi tàtà bóòlù àbá àgàtì ló wá tààrà àgbéṣẹ́lá ọkọ́lọ́ ọba aláàkọ́ta orílẹ̀ wà ìsáàbò hún ìwádìí ọ̀kọ̀dá tí ó bá hàn tí ó kú ilẹ̀ àwọn ọba aláàkọ́ta وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين نعم Thank you. فكان جواب انه هو مجردين àwọn nǹkan tó ẹ pé kì í ṣe bó ni ó change format bí ìsìnlẹ̀ kò sí problem gẹ́gẹ́ bí àpèjú ìyẹn jẹun òun ló fi bí ìdàpọ̀ ń gbówó ìtàgbọ́ ìṣe gbogbo kò sí èyí tí wọ́n ní problem ni pé mo pupa báyìí mo fẹ́ dúdú mo dúdú báyìí mo fẹ́ pupa èèyàn tẹ́ ń sọ pé body ní ìsìn ń tan ẹ̀rọ dára ìtọ́ bá rẹ̀ nínú pé ó wà lẹ́wà bẹ́ fún gbogbo sí sígẹ̀mù so àwọn kan tí ó kó ń bẹ̀ naturally tí ó gbogbo sí èsè tó wá ti dẹ́ga tí ó kan iná tẹ̀lé tó bá ti di pé kò lè fi orin ìmọ̀ sí lókù náà yọ kó ń bẹ̀ àwọn ìlú nǹkọ́ àwọn kan tẹ́ pé wù change permanently àyà ni sọ́ọ̀tù nìkan bó ló ti lọ ọ̀là àmọ̀rọ̀ náà nǹkan tó ẹ pé normally kò lè wá àti tí wọ́n bá ṣe nìkan ni so naturally ìdí ẹ̀ máa ń yọ ọ́ báyìí gan lójoojúmọ́ yọ èyẹ lè máa yọ jẹ irú yìí ò ń yàtọ̀ ṣùgbọ́n protein tó wá dárúkọ yẹn àwọn adáwà ń ṣe biochemistry ó sọ fún ọ pé ọ wà very careful so ó ní excess ó ní limit gbogbo ẹ àṣọ pé protein building block ara ìrọ̀ ẹ̀ bá ti bá dé level kí wọ́n ní bí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́ nígbà pé ìgbà tí ẹni tó ní ìjẹ̀ jù làwọn táṣì kéré tí wọ́n ń gbó téèyàn bá ti dàgbà tó ẹ kókò lè ga mọ́ báyìí bí irú ẹ̀yìn àwọn nǹkan wáyé ó bá ti débi tó wò lè ga mọ́ lọ́lọ́ máa fẹ́ ti liver rẹ̀ mọ́ lóyún bá gbé ẹlòmíì padà mọ́ ẹni tó bá dàgbà kí bí dialysis wọn protéènì rẹ̀ kò ní lè rí ẹjú ogbọ́n wọn máa da kò ní lè rí ibi gan wọn máa dialysis kídìnrín rẹ̀ ni tó gbóró ẹ̀ yóò máa fẹ́ jẹ́ ẹni wọn máa ń débi liver náà gbọ́ ẹ̀ ẹ̀ẹ́sẹ̀ tẹ́yìn bá ti lẹ́kùn kan tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ni gómìnà jẹ àwọn ẹran kan gbé white meat àti red meat gbé red meat màálù kó má jẹ mọ́ white meat jẹ bí adìẹ ẹbí ehoro náà ẹja ẹja tó bẹ́ẹ̀ máa ń dàgbà dé àwọn tó tún àwọn ọmọ bọ́tà náà kò fún yàn mọ́ tó o sáré yẹn kílẹ̀. nípa ọ̀rọ̀ zakat ògùnlá fún wa kan pọ́sibú kó jẹ́ pé èèyàn yọjú zaka zakéèyàn lọ iye tó jẹ́ gẹ̀gẹ̀ pẹ̀lú pé èèyàn ń bẹ̀rù pé kó mọ̀ lọ kéré sí yẹn ah, iye tí kó wá yọjú bẹ́ẹ̀ lọ pé tó lè bẹ́ẹ̀ nínú ẹrú yìí ṣe dídá ni ní kò ní pé dèédéé tó zaka ni ó ilé ìyàwọn ṣe dr ọlọ́rọ̀ bíbọ̀ ọ̀gbà wọn ní wọ́n ṣe parí kọ́nfẹ́ǹsì kan wíwá jẹ ìta ní àbíjẹ ṣébà ní òsì mọ́sálà báyìí náà ní tíìtì ní Saudi tó ṣébà ní òsì ìgbé ṣé yẹn lè yọ gàkà kásìkò rẹ̀ tó tó ṣé yẹn lè yọ ju iye tí ó jẹ́ dẹ̀dẹ̀ gbogbo àwọn afáàlẹ́ ayé pátá àmọ́ sọ pé lómi ẹ̀sán mọ́ wa rọ́ọ̀kù nímọ̀ pé ẹni tí wọ́n sọ pé kìíní kan yìí ibi tẹ́ ibi tí wò lè wúkọ́ ń Ọ̀pọ̀ àwọn àbáàlẹ̀ ayé náà jọ pa wọ́n lọ jókòó lẹ̀ sí Sáúdí. Ṣùgbọ́n ọlọ́dún wáyé, a máa ń lọ bẹ́ẹ̀ gbogbo Ramadan tó bá mọ̀ ní Ṣùgbọ́n ní Ramadan ilé ìtorí COVID eh, teleconference ní gbogbo ẹ̀sìn. Sọ ibẹ̀ náà ti wá sọ pé ìyẹn ló yọjú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí tó yọjú yẹn, òun ní jẹ́ gàgà Sọ́dá pọ̀ ọmọ ẹ̀jẹ̀ tó ti bá mi. nípa ọ̀rọ̀ ti al-aslu ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀ ní tọ́lẹ̀bẹ̀ ẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀rọ nípa pé ẹni tó jẹ́ kèfèrí àbí mùsùlùmí pé tí a ti sọ pé ìpìlẹ̀ ọmọnìyàn ṣé mùsùlùmí ni àbí kèfèrí ló pé. ẹni wá sílẹ̀ ní ìgbẹ́ bọ́ ṣùgbọ́n ìpìlẹ̀ ọmọ èèyàn tá má ti dá sílẹ̀ ayé mùsùlùmí ni tó dé bá ń sìn kullu mọ̀lúdín nílágbàánà fífà ṣé bá ní ìtànàbí sọ ní tẹ́rí gbogbo àwọn ṣùgbọ́n àti ìjẹ́ ìtàlà yẹnjú fitness to class ṣùgbọ́n àti ìṣàwádìí gíní kan àwọn bí ní kí wọ́n bí mùsùlùmí àbáàdá mẹ́rin tó kí wọ́n bí ẹ̀báyọ̀ bí sálàfí náà bí mùdá tó sálàfí ní dá ọ̀hásù rẹ̀ ni ṣùgbọ́n èèyàn kan ló wà kékeré rẹ́gbẹ́ àti ti ètú bí àkáàfẹ́ yíò nìkan ẹ̀rí sì ń bẹ fún lábẹ́nu ànábì torí àwọn kan ló kí ló dé pé fídílì pa ọmọ yẹn tó dé bá ní ìdí ọlọ́mọ tó pa ọmọ lábẹ́nu ànábì wọ́n ti dá yín kékeré tó dé bá ní ìdí kó ìpínlẹ̀ ọmọ yẹn ọ̀nà kódà ìpìlẹ̀ táwa bá bẹ́ẹ̀ wò ìpìlẹ̀ dáadáa وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألا تبصروا بهم كنا دو إيه نزوري ṣé ìsọ náà yìí lọ́sí láwọn gbà nípìnlẹ̀ wọn gẹ́gẹ́ ṣùgbọ́n ọlọ́run ló mẹ tí ó yà kèkèrí àti tí ó yà kèkèrí ìwò olè mọ̀ yìí ọdún yẹn bá ní ẹni yẹn tó bá fẹ́ mọ̀ sí dà kéde ọ̀rọ̀ five minutes two seconds báyìí bọ̀ bó ṣe rí nìyẹn tó lẹ́bù. ó ní ṣé ó lẹ́tọ̀ọ́ ẹni yìí kún bí kankan kó pé ẹ̀rí ṣùgbọ́n ọmọ ó ní pé ṣó lẹ́tọ̀ọ́ pé níjàmá ni last ten days yìí àríkàtúkà ṣàdúrà níjàmá tó pé ẹ̀rí pé ká kí wọn papọ̀ ká tó wà mo ṣe dùn á papọ̀ náà ní àdúrà ó sà ní permissive permissive to pray congregational prayer and congregational dua during last ten days ṣùgbọ́n bóyá ń tẹ́ nìyẹn fẹ́ sọ ní táwọn kan máa ń ṣe ni ṣùgbọ́n bá bá kí yẹn ṣàdúrà papọ̀ ọlọ́run dáhùn ló dá fún gbogbo wa o. àmì o. àti ìdájọ́ àpapọ̀ báyìí. so ṣùgbọ́n ìtọ́ fẹ́ sọ tàwọn kan táwọn ń kó jọ ni tí mo rò pé fẹ́ sọ mí ìdọ́kẹ́yẹ o òun làwọn kan táwọn náà máa ń ní special tajud night tí wọ́n fẹ́ ṣàdúrà lẹ́látùlẹ̀ kọ́dírì lẹ́látùnáhárò gbogbo ẹ̀ báwọn mo gbé tó fẹ́ sọ eléyìí kò sínú ẹ̀sìn wa torí pé tó bá dáa ni àwọn sọ̀hábà náà bá kọ́kọ́ ṣe wọ́n ṣe alẹ́ kírun papọ̀ of course kìí ṣe ní last ten days nìkan gbogbo rọmọdọ́nù eléyìí súnà àwọn sọ̀hábà sáwọn lè ṣàdúrà lórí irun a irun gan fún ara ẹ̀ lédè ìtumẹ̀ àdúrà ni ṣé bá ní ìsìn tí ìmọ̀mọ̀ bá ti ṣàdúrà ìdínà sèrọ́tọ̀ lùsẹ̀kìn wọ́n dàgbà túmọ̀ ìwà dáhùn tó bá ti àlọ́ ìpè yẹ̀tẹ̀kẹ́lẹ̀ mọ̀ ànáfìhì wà kí ni wà mú àtúmọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àfọwọ́ ẹ̀jẹ̀sí ìrìbí ṣàlàyé ẹ̀ tó yẹ bá ń sì so ilé wọn lè ṣàdúrà lórí ìròyìn papọ̀ àbí láì ṣe kí wọ́n jọ jó papọ̀ kí ẹja ṣàdúrà ẹ̀ka kìíní kan wọ́n bá ti jókòó wíyàn bá kó jọ láláìṣe bàtúkò sí abẹ́ foyé sí ìyẹn lè ṣàdúrà tí ó sì máa jẹ́ pẹ́jọ ṣe papọ̀ ni pàápàá tẹ́nìkan bá sọ pé ọlọ́run gbàdúrà wa ọlọ́run foríjì wa tẹ́yìn ṣàmì ẹjọ́ ṣe papọ̀ ṣùgbọ́n tábà nígbẹ́yàwó wa ẹ̀yà yọ wọn gbé yàrá mánú yàrá ìmú yàrá mánú yàrá ìmú yàrá mánú ẹmọ́gbé ẹmọ́gbé tó dé bá ń sin àti oríṣiríṣi tí wọ́n máa ń ṣe ọ̀hún so wọ́n pín tẹ́nì ẹ̀ ń sọ ni ẹni mo ti ṣe gini rí àbí ẹmọ́ wọ́rí tí ẹ bá ti ṣe alìsílámù yẹ jùgbù ma kọ́pùlà ẹ bá gbà ọdí tẹ́nà iná máa ń ṣe ìmọ̀ ọlọ́run bá àdúrà lọ́sìn máa dé dúró. ẹja ní ìgbàgbé kí á lórí lálẹ́ rí. ó ní ẹni tó jẹ́ fífi tọ́jú yẹn ti ṣe ẹni tó ti yẹn wípé sáré wò pé ẹni tó fi tó fi kíní sí wọn gbà kí wọn gbà rẹ lè pọ̀ tó náà ṣe ń jẹ. àwọn nǹkan tó wáyé pé naturally bí mo fẹ́ sọ ní ẹgbẹ́ naturally bó ṣe yẹ kó rí ni tó ṣe bá ní ìsìn àwọn nǹkan tó wáyé pé naturally bó ṣe yẹ rí ni ẹ bàtà fẹ́ bẹ̀rẹ̀ straight ẹsẹ̀ àtùgbà ah, ẹ̀fílẹ̀ o ọlọ́run ti fẹ́ dáhùn ti ẹ̀rù tẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá ti ní sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá rí tó lè jẹ́ kí irun mọ̀ jáde inshallah tó kò sí torí pé asùn ní kéèyàn kọ́mọ èèyàn kọ́kùnrin kó ní irun mọ̀ ìdí yàrá ìṣá ó tún ti búra yàrá ìṣá ní ojú ojú tó lè lídìí sí kú ẹ̀ ní tó lè lídìí sí kú ẹ̀ ó ní subhana náà náà ọ̀rọ̀ mi subhana man zayyana rijala bin Ah, ẹgbẹ́ ń wo ọ̀dà èyàn tí ìjọkùnrin tẹ́jọ̀ bá ní ọmọ o ọlọ́run tí táwọn kan ti padà wù tó èyí gbọ́dọ̀ mọ́ tọrọ ẹni ìjọlọ́fẹ́rin náà rù ẹwẹ́ gíní lẹ́yìn pé ìdẹ́yàn fẹ́ràn èyí nítorí táwọn kan bá ríyàn wọn ní bíbí díàlù ẹ̀ tí rògbàyàn bá ọlọ́run tó túpọ̀ jù báyìí lọ tí rògbàyàn bá wà gẹ́gẹ́ tó yẹ gáfàyà àwọn ìmọ́mù wa ní sáwí náà bí wọ́n ṣe rí rẹ̀ ṣùgbọ́n tí ẹ̀rọ rí bá rọ̀gbọ̀ ọ̀ yóò mọ̀ lọ ṣùgbọ́n ìwọ̀n tí ò bá ní lókè dákùn torí ló bá ti wọ̀ ẹ́ tó bá ti wò kí pé ó fẹ́ jọ tàwọn báyìí wà ló sàlẹ̀ àgbà kò sára ilé yóò sára wa báwọn súnfì kan wà ńlọrin ní sùsáàtì náà wọ́n ti ìwọ kọ́ ìwọ ẹni súnfì o ṣùgbọ́n ìwọ mọ̀ àwọn yìí àwọn ọmọ tó pé àwọn ń ṣe súnfì pẹ̀lú ìmọ̀ wọ́n gbẹ náà àbá á ń so ìdí ò bàjẹ́ bí ẹni tí èèyàn bá ní deformity kan lára ẹ̀ táwọn sọ pé tó bá lóògùn yìí yóò jọ straight lọ́jọ́ ṣe àwọn ọkọ àtìyàwó náà lábá débi wá àti ọkọ àtìyàwó àwọn nǹkan ní wà tá a máa ń yanjú bẹ́ẹ̀ pé wọ́n bí i àìmọ̀ òtún òtún ọ̀gọ̀dọ̀ wọn máyé le wọ́n à lẹ́yìn jọ́mọ́ ọdún tó wúlò bàbá lọ́ọ́ kọ́ bá ti ń. Eh, so irú yíò náà sì ká sọ gbogbo báyìí ni ó jẹ kú yàní. So èyí ó ẹ̀sá irọ́ àdámọ́ ni pé kí kìí irọ́ irọ́ ìyẹ́gbọ̀nà kọ́ ìrìn. Tó ti ẹgbà ẹ̀. Gánà àfá ṣe lójúlà. last question. ṣé wọ́n ní pé ṣé àwọn tó wà ní àwọn ẹni tó jẹ́ nǹkan àwọn muslim kọ̀pà tí wọ́n lè organize kan ṣe itikaf nínú mkan lodge pé lẹ́gbẹ̀ẹ́ kan náà wọ́n ń kírun bẹ́ẹ̀ náà lásìkò yìí wọ́n lè jáde lọ fún mọ́n central mosque. ṣé mọ́sálásí ni. tòun ni mọ́sálásí. wọ́n ń kíjí mọ̀ bẹ́ẹ̀. wọ́n ń kíjí mọ̀ bẹ́ẹ̀. Àwọn jẹ́ mọ́sálásí. Ìbẹ̀ náà wọ́n ti ń dáná òkun kan. Àwọn sọ̀rọ̀ lọ sí ìgbé mọ́sálásí. Sọ pé sáàlẹ̀ wọ́n lè ṣe ètì kápù ní Sáńkì Jímà ń bẹ̀ ṣé mọ́sálásí ni àdìsí aláìṣà. Kìí ṣe mọ́sálásí Jímà ṣùgbọ́n pọ̀lú fọ́sọ̀ COVID yìí wọ́n ti ń kí Jímà ń bẹ̀. Ìtìkáàbù jẹ́ dẹ̀dẹ̀ láti ilẹ̀. Tírọ̀ ni ìtìkáàbù ṣe kí ni kò jẹ́ dẹ̀dẹ̀ láti ilẹ̀. So ìjọba sì jẹ́ dẹ̀dẹ̀ rèé kò lè gbé tó jẹ́ dẹ̀dẹ̀ príncipù tí mo mú jáde lẹ́ẹ̀kan yìí ní tó bá jẹ́ èèwọ̀ dandan ló lè ṣe kíni o ló lè sọ́dẹ̀ tó ní tí ò bá ti jẹ́ dandan kò lè sọ tó jẹ́ èèwọ̀ dẹ̀ tó ìdí káàbò jẹ́ dandan láti káàbà ní kọ́lá báwọn èèyàn sọ pé wọ́n fò ládìsí ṣùgbọ́n láwọn kò rọ̀ sọ torí pé ó ní pé àtúnà lè mọ̀ tẹ́kìtì sísọ àwọn sọ bẹ́ẹ̀ ó sọ pé bó ti rí láyé àdébìí so in tó jẹ́ súnà ó jẹ́ da ilé ìyá wá ẹ̀gbáǹkù lẹ́ẹ̀kan ìrí mú wá ìtìkáàbù súnà ni ìtìkáàbù kí ni súnà ni so ìgbà tí ò jẹ́ dandan kò lè wá mú nǹkan tí yóò jẹ́ wọ̀ yóò wá sọ ọ́dẹ̀ tọ́ rárá ibi tán ni ẹ ti ṣe ìtìkáàbù tẹ́ ẹ bá ṣe ìgbéga lọ ṣe nínú mọ́ṣáláṣí jamiu alárọ́ọ̀jọ̀ ẹ máa lọ gàdúrà fún ẹgbẹ́ rúṣìdì ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ní ìgbìyànjú ni ṣé bá ní ìsìn kí ẹ máa gbogbo àwọn ará àfa àtàn sọ bẹ́ẹ̀ in tó gbọdọ̀ jẹ́ ìgbà tí ẹni ní àsúnmẹ̀ lé mọ̀ àtẹ́kì ó ní tẹ́lẹ̀ gbàdé òní jẹ́ ẹ̀dẹ́gbẹ́ tẹ́lẹ̀ kí ẹkú tó kó lẹ̀ lé ẹnìkan béèrè pẹ́sẹ̀ tó sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n báyìí kọ́ ló ti béèrè kọ́pà náà ló náà ti béèrè ó sọ pé sáwọn lè máa ṣe ìtìkáàbù nínú mọ́ṣáláṣí kó ń lọ ẹ̀dọ̀ ọmọ dáná nínú kọ́pà pẹ̀lú ní kílódé lọ dáná wàlàyé fọ àlàyé fòjà ìlà lima làbúdà nínú kò gbọ́dọ̀ jáde mọ́lẹ́rì àti wọ́n tún pẹ̀lú nǹkan tó kù kò sí bí òtútù tó bá wà ní mọ́lẹ́rì ọ̀pá rẹ̀ ní ìwà jẹun kò sẹ́ni tó fi lọ́nà dání ṣùgbọ́n Allah rẹ̀ zú ọ̀rọ̀ màá yìí lọ kò ní lọ kálá rẹ̀ ọ̀là ẹ̀tùbà jẹ́nẹ́rì kò ní tẹ̀lé jànáza wọ́n dà yà láàyè dáadáa máa ń ṣe bìkà fún ṣáájú Allahu akbar tán bá lọ ìjọba mi káwọn yàn lẹ́kọ̀ọ́ ni tán bá lọ lé fáwọn fẹ́ lọ ṣe hájà wọ́n wà máa sọ fún ọkọ rẹ̀ nìkan sí níyàwó wọ́n ti gbẹ̀kan súnlẹ̀ yẹn ló ń ṣe wọ́n níyàwó tọ́ba wa parí ìsìnká bùkọ́ àmú gbọ́gbó rẹ̀ tí o mọ̀ ní ti ṣe wù ẹ́ nígbà tó rẹ̀ torí pé o ṣe ìsìnká bùkọ́ á ṣe nǹkan lé ní ẹ̀sìn máa ń tẹ̀lé sallallahu wa sallam muhammadin wa ala alihi